MC Murphy tún ti dé Mr Jiggy, jigi jigi yóò bí Sunday beat o. born to the ghetto love this world. òpẹ̀lẹ́ lọ́sọ̀pọ̀ wọn àtàyè ṣe. òpẹ̀lẹ́ lọ́sọ̀pọ̀ wọn àtàyè ṣe. àtìgbà náà kí lè rí wọn kọ́ gbé ṣe. àtìgbà náà kí lè rí wọn kọ́ gbé ṣe. tàlẹ́ nìyẹn tó má bá wà táyé ṣe alẹ́ nínẹ́ tó má bá wà táyé ṣe. talẹ́ nínẹ́ o tó má bá wà táyé ṣe. talẹ́ nínẹ́ o tó má bá wà táyé ṣe. Daddy Kogi tó wíwú to the progress of my nation. Daddy Kogi tó wíwú to the progress of my nation. wọ́n fẹ́ lu òyìnbá wa sọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n ń fẹ̀nu ewúro ṣe jọba ṣe bá dùn ló yẹ kó gbẹ̀yìn ewúro ó kíde gan-an. wọ́n pò kìkì rán wọ́n parọ́ fún wa jẹ́. kíde gan-an. ọmọ nàìjíríà dìde ọjọ́ wo lẹ máa dìde ìgbà wo gangan lẹ máa dìde àsìkò wo gangan lẹ máa dìde ìgbà wo gangan lẹ máa dìde. sọ̀rọ̀ wọ́n fẹ́nu ewúro ṣèjọba wọ́n fẹ́nu oyin bá wa sọ̀rọ̀ wọ́n fẹ́nu ewúro ṣèjọba ṣe ló yẹ kó gbẹ̀yìn ewúro kíde gánà wọ́n pọ̀ kìkì rọ̀ wọ́n parọ́ fún wa jẹ́ kíde gánà wọ́n pọ̀ kìkì rọ̀ wọ́n parọ́ fún wa jẹ́ kíde gánà wọ́n pọ̀ kìkì rọ̀ wọ́n parọ́ fún wa jẹ́ kíde gánà wọ́n pọ̀. You.